هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله معاشر المؤمنين هناك حقيقة لا بد من طرحها وقضية لا بد من مواجهتها لا بد أن يواجهها كل واحد في هذا المسجد ولا بد أن يواجهها كل صغير وكبير كل بعيد وقريب كل ذليل وعزيز كل مسلم وكافر وكل البشرية تشهد وتعلم وتنطق بهذه الحقيقة هذه الحقيقة هي المدخل الرئيس للحياة الآخرة هذه الحقيقة هي, الحقي... هي حقيقة الموت خاتمة الدنيا إن هذا الموت هو أخطر حقيقة في الحياة يواجهها الشقي والسعيد والغني والفقير العزيز والذليل والموت باب كلنا ندخله وبه تنتهي حياة الدنيا حياة العمل وتبدأ حياة الآخرة حياة الجزاء من أجل ذلك كان النبي صلى الله عليه وآله وسلم يذكرنا بالموت ويأمرنا بكثرة ذكره فيقول أكثروا من ذكر هادم اللذات ألا وإني كنت نهيتكم عن زيارة القبور فزوروها فإنها تذكركم الآخرة هذا أقف الله أبو بطل عليك الله أبو تشقون لكوكو tí nǹkan kan ò síwájú jíjà kọ̀ọ̀kan ẹ̀ nítorí wípé ọlọ́run bọ́ ọba tó láàrẹ́ ga kò ṣàìsí kó tó máa bẹ gbogbo àwa tá à ń bẹ nínú ẹ̀dá ẹ̀ àṣì láwọn àgbà kan ọlọ́run tó ní a máa bẹ ni ó tọ́ pẹ̀kùn ṣùgbọ́n ọlọ́run bọ́ ọba tó láàrẹ́ ga àìsí ò ṣáwájú rẹ̀ àìsí ò ní kágun àìsí kò ní gbẹ̀yìn ẹ̀ tó ṣe wípé tá a bá wo àsìkò àṣọ ni ó lẹ́yọ̀kan tó ṣe pé tá a bá wo ààyè àṣọ ni gbogbo ọ̀nà tí yàn gbà máa wo nǹkan ẹyọ̀kan ṣoṣo ọba tó láàrin ga gbogbo wa bá a ṣe wá ń ọba tó láàrin ga tó dá wa bá a ṣe pọ̀ tó nínú ẹ̀dá àtàwọn tí ò tí gbogbo wa la mọ̀ pé kò ń bẹ àápàdé ẹ̀ lọ́jọ́ kan a pàdé ẹ̀ tọ́wọ́ and àwòkẹ́rù ha afẹ́ a pàdé ẹ̀ wọn kankan bẹ tó ṣe wípé gbogbo wa bá a ṣe kóra wa jọ sí mọ́ṣáláṣí yìí a lè bọ́ lọ́wọ́ ẹ̀ a lè láńbẹ̀ a lè mara aṣọ títí títí ká wa sọ̀ra ká làkó mbẹ̀ ti sọ̀ra àìmọye oúnjẹ ni ọ̀jẹ̀ mọ́ àìmọye oúnjẹ tọ́jà làálì ni òkè tó ń ṣe oúnjẹ tọ́jà haramu ti sọ̀ra àìmọye tó jẹ́ àlàálì ni òmu mọ́ nítorí pé bẹ́ẹ̀ bá mẹ́lẹ̀ yìí ó lè fa àìsàn báyìí àìsàn báyìí terminal disease ni èyàn ní pẹ́ láyé oúnjẹ báyìí téèyàn bá ń jẹ ó wà cancer serious àbí bó lẹ̀ sí mọ́ pé èèyàn lè gbé cancer tó bá gbé cancer kò ní pẹ́ láyé àìmọye ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ẹ̀mí ẹnìkan oògùn kọ́pẹ́ láyé àfẹ́ni ọlọ́run bá kọ ẹ̀mí gígùn mọ́ eléyìí náà túmọ̀ sí wípé wọ́n kú ti ní tọ́lọ̀ bá kọ́ máa níjẹ́ máa jẹ́ gbogbo nǹkan lọ́wọ́ bá ṣe wù mí kìí sì túmọ̀ tá à ń sọ nìyẹn. hakíkọ́ tó ń láàtò jihadẹ hakíkọ́ kan bẹ kò sí ẹnìkan tó wálé ayé tí ó ṣàtakò ẹ̀ kò sí ń tọ̀hún. bóyá èèyàn jẹ́rú àbọ́jọ́mọlábí bóyá èèyàn àbọ́jágbà bóyá èèyàn jẹ́ nǹkan bóyá èèyàn wà láyé àìgbàgbọ́ ní í ṣe sọ́lọ́run gbogbo ibi tó wulẹ̀ kẹ́yìn ó ti ra rẹ̀ bọ̀ kullul bashariyati tashhadu wa ta'lamu wa tantiqu bi hadhihi al-haqiqa kò sí ẹnìkan tí ń jábára tí ò ní máa sọ̀rọ̀ ń pakú kódà nínú àwọn tọ́lọ̀ ọba ọba tọ́lọ̀ ààrẹ gádá ẹranko tó jẹ́ yòókù tí wọ́n bá ní tí ó ṣàwọn lọ́sẹ̀ tí ó gbẹ̀mí àwọn wọn ò ní dúró wọn ò ní dúró nǹkan mìíràn ọlọ́wọ́ ọba tọ́lọ̀ ààrẹ àwọn ẹranko tó dá méjì ni wọ́n ọdá hayawaanu musta'nisun hayawaanu tó yẹ kó wọn àti èèyàn wọn jọ máa fẹ̀gbẹ́ kanra wọn báyìí tí wọn jọ máa bára wọn ṣe èèyàn lè gùn ọmọ ẹdín lè máa fi ṣeré lágbára àti tó bá wù yàn àwọn hayawaanu kan bẹ tó yẹ kó wọn bá ti rí yín lọ́kàn wọn ò ní dúró dè àwọn kankan bẹ nínú wọn náà wọn ò bẹ́yìn náà dákẹ́ gbogbo alámọ̀ yìí kí a jọrọ jì wọ́n lókun káàdì wọ́n pàǹpà kò sí nǹkan tí ń bẹ tó yẹ pé kò máa ti ń jẹ́ kú bó ti yẹ pé akẹ́kọ̀ọ́ rẹ̀ ó ti jọ́ bá kẹ kálukú tó mọ bí ó ti rí ṣùgbọ́n gbogbo alámọ̀ pé àìmọye yẹn là ń wọn tá a fojú kan táwọn náà sì ti gbórí ilẹ̀ yìí bẹ́ẹ̀ náà làwọn èèyàn kan náà súnmọ́ kí wọ́n tiwa náà wọn ò ní fojú wá lẹ́yìn lẹ́yìn kó jẹ́ àwà nínú mimman yaj'alu Allahu lahum lisana sidqin fil akhirin nínú ẹni táwọn dáadáa àwọn òdodo ọbẹ̀ fún lọ́dọ̀ láàrin àwọn tí ń bọ̀ lẹ́yìn ẹ̀ ọlọ́run kó jẹ́ àwà nù wọn tọ́ra padà wá tán lọ́jọ́ kan tó bá rí bẹ́ẹ̀ ẹjá lọ mọ̀ wípé ikú ojú ọ̀nà kan ni kò sẹ́ni tí ò ní gbàgbẹ́ kọjá nítorí bá fi mú ọlọ́run bọ́ ọba tó láàrin ga tó fi pa nẹ́bí wa Muhammad sallallahu alayhi wa alihi ahabul khalqi ilayhi ẹni ọlọ́wọ́n bá fẹ́ràn jù nínú àwọn ẹ̀dá ẹ̀ nítorí bá ọlọ́wọ́n bá ọba tó láàrin ká tó fi pa ó yẹ ká mọ̀ pé kò sí nǹkan kan mọ́ tí kò ní pa ọlọ́wọ́n bá ọba tó láàrin ká ó ṣe ikú ní òpin ìṣẹ̀mí ayé yẹpẹrẹ ìṣẹ̀mí ayé tó súnmọ́ àtàǹbẹ́ nú ẹ̀ yìí ilé ayé yìí eléyìí tó ṣe pé náà láti ṣiṣẹ́ ibẹ̀ láti ṣiṣẹ́ ọ̀run òpin ìgbà tọ́mọ ẹ̀dẹ́ ènìyàn láǹfààní àti ṣiṣẹ́ mọ́ òun náà ni òpin ìgbà tí kú bá dé ìjọ́ tí kú bá ti dé kò àfàwọn bọ bàtọ́ láàrẹ́ ga tí ó tún máa kọ fọ́mọ ẹ̀dẹ́ nínú ẹgbàá wa hadith látọ̀dọ̀ anábà Muhammad sallallahu alayhi wa wa sallam tuntun eléyìí tí ṣe tó ṣe pé àtò lórí ibú àti ire gbogbo wa lápàdé ń tí kálukú ó sì gba ẹ̀san ẹ̀já zá àmọ̀wò fòrọ̀ ẹ̀san tọ́lọ̀ ọba ọba tọ́lọ̀ arẹ́ka tí ò ní dínkù fẹ́ni kankan tí ò sí àbáyọ tí ò sí ọ̀nà ibi tí yẹn lè gbà tí yẹn bọ̀ ọmọ lọ́wọ́ dáàrú ti bẹ́ẹ̀ ọba tún lálẹ́kẹ̀ àmọ́ yóò rí dáadáa ní àbí yóò rí oore kò sí iye méjì ń bẹ̀ pé ibi ikú náà ló tún ti bẹ̀rẹ̀ tó bá rí bẹ́ẹ̀ anábà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ ọlọ́kan ọ̀jọ̀kan tó pọ̀ tó ṣe wípé a lè ṣe ihsan rẹ̀ níbí anábà Muhammad sallallahu alayhi wa sallam lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà ní máa rán wa létí ikú lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà ní máa rán wa létí ikú anábà muhammad sallallahu alayhi wa alihi wa sallam anábì sallallahu alayhi wa sallam ní akithiru min dhikri haadimi ladhat ó bẹ tí ẹ bá kọ́lé adùn bí adùn bó ṣe wulẹ̀ kó gbópọn tó bó ṣe wulẹ̀ kó kéré tó bó ṣe wulẹ̀ kó hẹ́rìmọ̀ tó bó ṣe wulẹ̀ kọ́ pàtàkì tó nǹkan kan ń bẹ ó bọ́ǹbù lọ yóò bí wó nǹkan kan ń bẹ bọ́ǹbù lọ yóò parun òun náà ni níta anabi sallallahu alayhi wa alihi wa sallam sọ bí àwọn fi oníkà máa rántí rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ni ntí máa ń tí máa anabi sallallahu alayhi wa sallam ó ní ẹ máa rántí ẹ lọ́pọ̀lọpọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam ní a máa rántí ẹ lọ́pọ̀lọpọ̀ kí ni ẹ máa wú àdùn ó náà ní kú anabi sallallahu alayhi wa sallam tó fi kan kún nínú nǹkan tó ti parẹ́ lọ́dọ̀ mùsùlùmí láyé lóde òní anabi ni wọ́n wà inni kuntu nahaytukum an ziyaratil quburi fazuruha mo kọ̀ fún yín tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé ẹ má lọ́ọ́ máa bẹ sàárè wò láti sin ilọ̀ ẹ lọ́ọ́ máa bẹ̀ wò. ẹ̀rọ máa bẹ̀ wò fáyín náà àtọ́dá kérò kó mọ̀ tẹ́ ẹ bá ń lọ bẹ̀ wò yóò jẹ́ máa rántí ọ̀run ah, oríṣiríṣi nǹkan pọ̀ láyé tó ṣe tọ́mọ ẹ̀dẹ́ ènìyàn tó bá gbájúmọ́ kò ní rántí ọlọ́run tó da sáyé pé yọ̀ràn ti kú àwọn èèyàn ń bẹ láyé tó ṣe wípé wọ́n ń di ẹrù bóyá náà ń bẹ nínú wa ń bi ẹrù tí ń dì kò tọrún mọ́ kí àtànlá eléyìí tó dìn tàkìtọ́ọ̀tù ẹ̀ pláwọn oríṣiríṣi rẹ̀ ní kálukú wa ń yà kalẹ̀ kéèyàn tó kíní kan mo fẹ́ ṣe báyìí mo fẹ́ ṣe program báyìí mo fẹ́ ṣe kíní kan báyìí èmi náà fẹ́ di báyìí láyé mo fẹ́ dépò báyìí mo fẹ́ kọ́lé báyìí mo fẹ́ ra mọ́tò báyìí mo fẹ́ mọ nǹkan báyìí mo fẹ́ ṣe ìdójú nǹkan báyìí bí ìgbà tó ṣe pé ẹ̀mí tó wà lára wa tá a fi ń ṣẹ̀mí bí ìgbà tó ṣe pa wà láàánú bí ìgbà tó ṣe pé ẹni tí ò tó wa ọlọ́run ọba ògbẹ̀mí ẹ̀ bí ìgbà tó ṣe wípé ẹni ó dáa jù wá lọ níwájú ọlọ́run ọlọ́run ọ̀bọ̀ pa tọ́lá lómi ìnáwó wa tún lè mọ òwò kó òun da òun láwọn tó òun ṣe síwájú ọlọ́run bí ìgbà tó ṣe pé ẹni ó dáa jù wá lọ ọlọ́run ọ̀bọ̀ ẹ̀mí ẹ̀ èyàn lè mọ òwò pé jọ̀ọ́ mo wá délé ayé ńgbà náà ẹ̀mí ọmọ yẹn kéré bí ìgbà tọ́lọ́run ọ̀bọ̀ pa ẹni ó kéré sí ọ àyàfi kéèyàn jẹ́ kọ́pọ̀ nínú ṣe sí èèyàn kéèyàn máa rántí ikú lọ́pọ̀lọpọ̀ gbà ọlọ́run ọ̀bọ̀ wọlá ètò bẹ̀rẹ̀ yóò fi àṣekọ̀ǹgẹ̀ dáadáa alhamdulillah wa wasalaamu ala rasulillah adọ́pẹ́ fọ́lọ́ yìí kí a ti gẹ ọlọ́run kọ́ muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹ̀yọ́ mọ̀ yá mi tá à ń mọ̀ pé pàápàá ń tà ń pè lọ́rọ̀ kú anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallama nínú hadith tó lálàáfíà anabi ní al-umuru bil khawatim al-umuru bil khawatim ohun tó pàtàkì nínú gbogbo àlámàrí ìparí ẹni o téèyàn tó bá bẹ̀rẹ̀ dáadáa ó lè má sí ra láyọ̀ téèyàn ó bá bẹ̀rẹ̀ dáadáa ó lè sí ra rí eléyìí tó dáa jù ní kíkéèyàn ó bẹ̀rẹ̀ dáadáa níbo la wá àmàtàwọ̀ ọ̀yọ̀rì tiwa sí àmàtìrẹ́ èèyàn tó màmá ànábà Muhammad sallallahu alayhi wa sallam nígbà ayé ẹ̀ tó rí báyìí tá ànábì sì kú tán tó náà sọ pé ó náà dá ànábì ọlọ tó lọ yẹ sọmọ lẹ́yìn ànábì mọ́ àmàtìrẹ́ nínú àwọn ènìyàn tó fojú kan ànábà Muhammad sallallahu alayhi wa sallam tó náà nígbàgbọ́ nínú ẹ̀ àwọn tó ṣe wípé èyí dákọ wọn tí wọn bá ní sàábé ni àtúbọ̀ káàtà sí ká tó máa ṣèwádìí nípa iṣẹ́ ṣẹ́kọ̀ ni tàbí iṣẹ́ ṣẹ́kọ̀ sáà lè gbọ́rọ̀ rẹ̀ àbá lè gbọ́rọ̀ rẹ̀ àárí ká bùkátà sí mọ́ àmàrí nínú ẹni tó mọ̀ tó fi ẹ̀sìn yìí lẹ̀ torí ibú tún lè bá ìtumọ̀ rẹ̀ ni ẹ. tó bá ṣe kí àwọn èèyàn kan lè gbọ́rọ̀ lẹ́nu ànábì sallallahu alayhi wa sallam kórì ibú bá ẹlòmíì nínú wọn ẹnìkan kan ò ní fọkànbalẹ̀ fala ya'manu makra Allahi illa ẹ̀mí ẹnìkan ò ní balẹ̀ pé kí ni àyàfi kí n tọ̀ ń jẹ́ni tí ó ṣòfò ó yẹ kéèyàn máa mọ̀ wípé gbogbo téèyàn bá ń ṣe gbogbo lahdhat kullu lahdhatika fil hayah gbogbo àsìkò tó o bá ń lò nígbà alẹ́ ayé mọ́ ẹbí sọ́kàn pé tí kú bá tiẹ̀ ká mi mọ́ ní ìsìn kan kayfa yakunu amri amama rabbi bóòlù ọ̀rọ̀ mi ó ti jẹ́ níwájú ọlọ́run bá mi al umuru bil khawatim àwọn onímọ̀ di oyè wa wípé níta náà bí nǹkan wa ni wípé ntọ́lọ́run bá pààyàn lé lórí lọ pàtàkì jù ìyẹn ọmọ akọ mùsùlùmí lẹ́kọ̀ọ́ wípé gbogbo àsìkò obi tó bá wà nínú àsìkò sẹ̀mí ẹ̀ tó rọ́mà pé nǹkan lẹ̀mí ẹni ó lẹ̀mí náà ẹni ó fóun ni ó gbà á kó pé ọlọ́run ọba lè pa àwọn bẹ́ẹ̀ ibi tí bó bá ń látara abẹ irú ọrọ tí ó yẹ bá lẹ́nu ẹ̀ kọ́ bá lẹ́nu ẹ̀ lè máa yẹn pa irú wa tí ó kó sí lọ́wọ́ rẹ̀ ó lè máa wù pa tó bá rí bẹ́ẹ̀ ó kí kálukú wa ká bá ṣe mi ká máa wo pé kí wa àtúbọ̀tán náà wọ̀ àtúbọ̀tán tó ṣe wípé àwọn tí láwọn ìrìnàjò láwọn wọn ò mọ̀ àbí táwọn èèyàn bá mọ̀ kọjá kíyàn tó máa wẹ òkú bó tó máa bá fọpá lára rẹ̀ àwọn èèyàn sì ń wẹ̀ pé wọ́n bá fọpá lára wọn kí ni wọ́n torí ẹ̀fì fọpá sára wọn ò fẹ́ kú ni. al-umuru bil khawatim ìgbẹ̀yìn ìgbẹ̀yìn lóníṣẹ́ yorùbá náà máa sọ bẹ́ẹ̀ àtúbọ̀tán pàtàkì ẹja máa rántí ikú ní gbogbo ìgbà kó lè jẹ́ wípé fífi pípàtàkì ikú làbùdíyà kú yóò là wá kúrò níbi ọ̀pọ̀lọpọ̀ aburú tó lè ṣàkóbá fún wa wájú ọlọ́run kí la kù lé lórí ó yẹ kó wà wa ẹ mọ̀jà wa síbi ọmọ ọjọ́ òní mi ọjọ́ òní kù lẹ́nu ìgbà tá a mọ̀ délé ayé àwọn èèyàn mà ti bí ah, lọ ń fọmọ yìí pẹ̀lú ẹwà tó lọ ń fọmọ ọmọ yìí ó jẹ nǹkan láyé wọ́n wà torí pé wọ́n rí ah, ọmọ yìí yóò kò sí ní tí wọn ò ní rẹ́dì láti ná lé lórí nínú owó torí àmọ̀ pé kò ní gbowó olùgbò ọ̀pọ̀lọpọ̀ ọrú ọmọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nù sàárè nìsí ọ̀pọ̀lọpọ̀ ọrú ọmọ bẹ́ẹ̀ táwọn ìyàwó ìpínlẹ̀ tẹ́yẹ̀ bá invest lórí irú ọmọ yìí èèyàn ò lè sanwó nù wọ́n dẹ̀ invest lórí wọn irú àìmọye irú ọmọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nù sàárè òbí wọn fojú wọn sunkún wọn kí wọ́n tó kú láyé tọ́yẹ́pọ̀ bíi mí kan tó ń sẹ̀mí lọ́wọ́ wọn daji ọlọ ilé ọkọ ẹlòmíì tí tó ti mọjọ tí ó ti ẹ̀rọ gáhùn tí ó ti ẹ̀rọ gbogbo tí tó sì jẹ pé ìgbéyàwó ọkọ wọn fẹ́ ẹlòmíì lẹ́yìn ẹ̀yìn òun ó dènù sáré kí wàá là ń gbé tá à ń gbé kí ló fi wá lọ́kàn kí ni ò jẹ́ àmà pàtàkì wípé ẹ̀mí tí ń bẹ lára wa àwa kọ́ la ní ẹni ó sì fún wa ó Muhammad sallallahu alayhi wa wa ó ni'matani magbunun fihima kathirun minan nas ó ní jàrá meji kan ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ènìyàn ti ṣòwò sọ́ọ̀tì lórí méjèèjì wọ́n ti lura wọn jìbìtì wọ́n ti jàǹbẹ́ ẹ̀mí ara wọn lórí ẹ̀ Ànábì ní ha alákọ̀ọ́kọ́ làlàáfíà ọ̀pọ̀lọpọ̀ ló àlàáfíà ara rẹ̀ di fíafíà nítorí wípé tí ó dátùbọ̀ tó nítorí pé kọ̀pọ̀ nírántí ikú àlàáfíà ọ̀pọ̀lọpọ̀ sì ti di bá mi látara bí máa jẹ ntọ́lọ́ ní a máa jẹ ó rò pé kí ni ó ẹlòmíì àti ẹ̀mọ́ òwe pé tó bá yá ìgbà tó ń bá dá gbogbo orú ọ̀ràn yìí tán òun wá padà túbá láwọn ibi tí èyí ṣe lu ìsìláàmù nínú àwọn ìlú òyìnbó àwọn kankan àwọn èèyàn lọ́dún wọ́n fi oṣù mẹ́fà ṣiṣẹ́ owó tí wọ́n bá rí lóṣù mẹ́fà àwọn òwe pé káwọn gbádùn lóṣù mẹ́fà yóò lòun òṣìṣẹ́ lóṣù mẹ́fà ó pọ̀ pé òun òṣìṣẹ́ mi kì í ṣe lu nàìjíríà yóò fi ṣe eléyìí lẹ̀ yóò fi oṣù mẹ́fà ná owó iṣẹ́ tó ṣe òfin ayé láṣẹ ká tó sàn lórí rẹ̀ lọ́lọ́run pẹ̀lú mi ìlé nù wọn. orí rẹ̀ kí wàá nílùú ẹni bẹ́ẹ̀ òye fọlọ́wọ́ bọ̀ bàtọ́ la rẹ̀ kàwọn ìfarọ́ àsìkò tá a wà ni fáwọn ọmọ àsìkò ọlùdé fáwọn ọmọ àwọn míì náà nínú wa jẹ́ ìsọlù jẹ́ ìsọmọ kéékèèké àsìkò ọlùdé fún wa ni pàápàá ẹni ọba jẹ́ tíṣà tàbọ̀ jẹ́ nǹkan míì tọ́sọ mọ́ irú àwọn àsìkò yìí kí láàfì ṣe àbí kò tíì sí tíṣà àwọn ọmọ iléèwé tọ́lọ̀ ń pa lásìkò náà lulẹ̀ ìgbà wo láàmú tí wọ́n pa wà náà kí láàfì ṣe bó láti lò ó ẹ dákun ẹja mójútó kó má jọ jẹ́ wípé ńgbà tá a bá tí bá dé tọ́mọ ẹ̀ẹ́dẹ́ ènìyàn ò ní fẹ́ kú láyé tí ó mọ̀ wá wò ó kí á ah! sóun wá ń lọ náà ni sóun wá kúrò láyé náà ni gẹ́gẹ́ bọ́lá ọba ti sọ náà Al-Qur'an àyè láàyè kan wípé wal yakhsha alladhina law taraku min khalfihim dhurriyyatan di'afan khafu alayhim ọlọ́run ní tíkú bá dé bẹ́ẹ̀ lómi nù yín àwọn tó ṣe pé tíkú ń bá dé tí wọ́n bá mọ̀ kó mọ àwọn ọmọ wẹ́ẹ́rẹ́ ni wọ́n tí wọ́n wo ibi ọmọ tí wọ́n bí ilẹ̀ káwọn ọmọ yóò tí ì tó ṣẹ́ṣe kódà ní tí mo ní mo fi láyé àwọn ọmọ yóò tó mójútó kọ́ọ̀fù àléhìn yóò bá pọ́n òun ti ń lọ kò sí tó ń ṣe máa ń ṣùgbọ́n ẹrù ọmọ wa bá lórí àwọn ọmọ rẹ̀ ìgbà náà yóò àmọ́ ní lágbájá ọ̀rọ̀ àwọn ọmọ yìí dọ́wọ́ rẹ o àwọn ọmọ rẹ náà ni o ẹ má jẹ́ yín òun ó bàjẹ́ o ẹrù àwọn ọmọ rẹ ó mọ̀ bàjẹ́ ru ara rẹ lọ ẹ dákun ẹ já bẹ̀rù ẹ̀mí ara wa ẹ já bẹ̀rù ntọ́lọ́ ju nǹkan tá a rò pa àfẹ́ jẹ láyé lọ tí ó ṣe wípé jíjẹ kò sí lọ́wọ́ wa ọwọ́ ọlọ́run ọba tó la rẹ̀ ga lọ́wọ́ ọlọ́run fi gbogbo aṣẹ kò ń gẹ dáadáa jímọ̀ tòní kò ní ṣe lákìmọ̀ inna wa ala kulli shay'in qadir rabbil ijabati jadid aqimus salah.